I see the woman. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ o èyí ni àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa tó wá sójú wòrán láti ìkànnì Yorùbá Broadcasting Network òní ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2023 olùmọ̀yàwó àbàlẹ̀gí lónírèé tàṣálẹ̀ tòní ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó jẹyọ nínú ọ̀rọ̀ ìtàkùn àfihàn láṣálẹ̀ òní yíyọ owó ìrànwọ́ epo ó tún sọ wá di aláìní àti òtòṣì sí ni o àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n sọ̀rọ̀ síta pẹ̀lú ẹ̀dùn ọkàn wọn gbajúgbajà oníṣẹ̀ṣe kan ní ìpínlẹ̀ Kwara àti kò rẹ̀ mọ̀ sí Talọlọ́run ni wọ́n ti fi sẹ́wọ̀n fún bíbu ẹnu àbùkù sí Emir Ìlọrin àti àwọn mìíràn lórí bí àwọn èèyàn ṣe ń japa ìjọba ìpínlẹ̀ Kwara ó fi ọwọ́ sí gbígba àwọn dókítà oníṣègùn òyìnbó síṣẹ́ àti àwọn míì ẹ dá àwọn ọkọ̀ ìjọba padà ní wọ̀rànṣẹ́ṣà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló sọ eléyìí fún àwọn alábòójútó àti àwọn tí ó yàn síṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àlééfà ojú àrò ọ̀rọ̀dá ló dá iṣẹ́ àkànṣe àti àtúnṣe ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn dúró ìjọba àpapọ̀ ló sọ èyí di mímọ̀ àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ni wọ́n bu ẹnu àtẹ́ lu pínpín òbítíbitì owó tí í ṣe one hundred eighty billion fún àwọn ìjọba ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àwọn ò nígbàgbọ́ nínú gómìnà kankan wípé yóò fi owó náà jíṣẹ́ tàbí pé wọ́n pín síbi tó yẹ kán pín sí. àwọn kókó wọ̀nyí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìmí ìlẹ́mọ̀gbọ́ láṣẹlẹ̀ tòní ẹ̀ka lọ sókè lọ́hùn tí a bá dé padà ẹ̀ mọ̀ gbọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́ orúkọ mi ni yèyélúwà ìbíyẹmí àjàdí àìná òròsì mo ń ké sí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ràn èdè abínibí ẹ máa wo yorùbá broadcasting network ó pọ̀ jù. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ròyìn olójoojúmọ́ ló tẹ̀síwájú wàyí ẹgbẹ́ àwọn ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn àkọ́kọ́ mú tó dàbí òkèlè àkọ́kọ́ tí ò gbọdọ̀ ráwọn ọbẹ̀ ló ní ṣe pẹ̀lú bí àwọn olùgbé ìpínlẹ̀ èkó bó ṣe dóòlà ẹ̀mí gbajúgbajà kan torúkọ rẹ̀ ń jẹ́ Faridat Ṣóbọ̀wálé láti bẹ́ sí omi ọ̀sà àwọn olùgbé ìpínlẹ̀ èkó tí wọ́n jẹ́ aláàánú olójúure ni wọ́n ti sáré dóòlà ẹ̀mí oníléeṣẹ́ kan tó jẹ́ pé amúnidára atúniṣe tí wọ́n pè ní House of Farida arábìnrin Faridat Ṣóbọ̀wálé bí ó ṣe gbìyànjú láti gba ẹ̀mí ara rẹ̀ nípa kíkó sí omi ọ̀sà lánàá ọjọ́bọ̀ ṣọ́bọ̀ ilé tó jẹ́ gbajúgbajà kan ní ìpínlẹ̀ èkó ni ó gbé ọkọ̀ lexus suv ẹ̀ lọ sí orí afárá kẹta ní mainland tá a mọ̀ sí terminal bridge tí ó sì páàkì sẹ́gbẹ́ kan níbẹ̀ ló ti bọ́ sílẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú aṣọ dúdú tó wọ̀ bó ṣe gbìyànjú láti bẹ́ sínú ọ̀sà kí àwọn aláàánú ọmọ èkó àwọn tó wà nítòsí àtàwọn tó wà nínú ọkọ̀ tí wọ́n fi bọ́ sílẹ̀ láti rọ̀gbà yíká tí wọ́n sì dá ìta lọ́wọ́ kọ́ láti bẹ́ sínú omi ọ̀sà ọ̀hún arábìnrin ṣọ́bọ̀wálé tó wọ aṣọ dúdú náà ni ìròyìn jẹ́ kó dímọ̀ pé ó ṣe ìgbéyàwó alárinrin tí wọ́n ná òbítíbitì owó tó lé ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà hundred million ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n tí ìgbéyàwó òun ti forí ṣọpọ́n bí ọkọ tó fẹ́ ìyẹn gbajúgbajà kan náà tó ń pè ní Dẹ́mọ́lá bó ṣe kó kúrò nílé fún ìyàwó ọ̀hún ṣùgbọ́n Yorùbá bọ̀ o wọ́n ní bẹ́ẹ̀ bí bá wà ìrètí ń bẹ ohun ohun tó ṣẹlẹ̀ tí gbajúgbajà fi fẹ́ bẹ́ sókun tàbọ́sà ó yẹ kẹ́ mọ̀ pé ìgẹ́tàsíbì ó ní bó ṣe jẹ́ àjọ LAGESA e tí gbogbo ẹ̀ mọ̀ sí káì bí wọ́n ṣe fi òfin gbé àwọn arúfin mẹ́jọ kan tí wọ́n ń gbìyànjú pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ gba ẹ̀mí wọn ní èrògbà títí àjọ ọ̀hún nípa sísọdá lójú òpópónà márosẹ̀ ọjọ́ta ní ìpínlẹ̀ náà lánàá ti ṣọjọ́bọ̀ ọ̀gá àgbà àjọ náà CP Gbémisọ́lá Akínpẹ̀lú tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba ṣùgbọ́n tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ káì ló sọ èyí di mímọ̀ ní olú wọn tó wà ní bọ́ládé oṣòdì níbẹ̀ ló ti ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí oye sọ ó ní gbogbo ìgbìyànjú àwọn láti jẹ́ kí àwọn ẹlẹ́sẹ̀ kí wọ́n máa lo ojú ìrìnnà afárá láti dóòlà ẹ̀mí wọn ní àwọn wọ̀nyí ń rú nípa sísọdá lójú òpópónà márosẹ̀ tí ó sì léwu fún ẹ̀mí wọn àwọn afurasí náà tí wọ́n ka orúkọ wọn ni wọ́n jẹ́ ọkùnrin mẹ́jọ ni wọ́n gbé lọ síwájú ilé ẹjọ́ àrà ọ̀tọ̀ tó wà ní bọ́ládé oṣòdì fún ẹ̀sùn yìí pé wọ́n kọjá lórí òpópónà márosẹ̀ tí ó tako òfin ìrìnnà ìpínlẹ̀ èkó kó àti pé ṣe ni wọ́n gbìyànjú láti gbẹ̀mí ara wọn o torí àwọn ọkọ̀ ó lè gbá wọn kí wọ́n sì sá lọ tólóyìnbó ń pè ní hit ni wọ́n fi ní ẹ jẹ̀bi o ẹ sì fojú ba ilé ẹjọ́ àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ fún pínpín òbítíbitì owó one hundred and eighty billion naira gẹ́gẹ́ bí owó ìdẹ̀rùn sí àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà láti lè mú ìdẹ̀rùn bá àwọn ará ìlú lórí yíyọ owó ìrànwọ́ orí epo pẹtrólù tó lóyìnbó ń pè ní subsidy àjọ NLC àti TUC ni wọ́n sọ pé kò sí gómìnà kankan tó ṣe fi ọkàn tọ́ tàbí tó ní òtítọ́ láti ṣe nípa pípín owó náà bó ṣe kó lọ wọ́n ní àwọn olóṣèlú kì í ṣàwọn aláìní tàbí tálíkà ni ó jẹ àǹfààní ọ̀hún o nítorí pé ṣe ni wọ́n aṣòwò náà kúmọkùmọ owó tó jẹ́ bílíọ̀nù márùn-ún náírà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba àpapọ̀ lánàá ọjọ́bọ̀ ló ti kéde owó tí ó jẹ́ bílíọ̀nù márùn yìí fún gbogbo ìpínlẹ̀ tó ń bẹ lórílẹ̀ nàìjíríà àti ọkọ̀ àjàgbé ọgọ́sàn one hundred eighty trucks ìrẹsì fún àwọn ará ìlú kí ara lè dẹ̀ wọ́n ìgbésẹ̀ yìí ni láti mú ìdẹ̀rùn débá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ìrora àti wàhálà tí wọ́n ti ń dojúkọ látàrí iye owó ìrànwọ́ epo petrol èyí tó ti dá sílẹ̀ fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ànígbàgbọ́ nínú àwọn gómìnà ṣe náà máa ṣòwò náà kúmọkùmọ lọ́rọ̀ tó jáde lẹ́nu ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà ìròyìn eléyìí náà ló sì ní ṣe pẹ̀lú yíyọ owó ìrànwọ́ epo níbi tí a ti rí iṣẹ́ àkànṣe ńlá kan tí agbègbè onídàgbàsókè LCDA odi olówó tó gbé owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà igba ó lé ní àádọ́ta náírà ìyẹn two hundred and fifty million naira ẹ̀yáwó láìsí èlé fún àwọn ará ìlú pẹ̀lú àwọn olókoòwò díẹ̀díẹ̀ fún ètò ìdẹ̀rùn alága odi olówó ojúwòye LCDA ọ̀nẹ́bù Razak Àjàlá ló ti ṣètò ìrànwọ́ láti mú kí ayé dẹrùn fún àwọn ará ìlú látàrí iye owó ìrànwọ́ epo petrol tó lóyìnbó ń pè ní subsidy alága náà lánàá ọjọ́bọ̀ ọjọ́ kẹtàdínlógún oṣù yìí nínú ìpàdé àwọn ọ̀tọ̀kùlú tó ń bẹ lábẹ́ agbègbè onídàgbàsókè ọ̀hún èyí tí wọ́n ṣe nínú ọgbà kanṣu ni wọ́n ṣí aṣọ lójú ètò wọn yìí wọ́n pe àkọlé ètò náà ní as àsopọ̀ àti ṣíṣe ohun ìdẹ̀rùn fún àwọn ènìyàn tí àwọn adarí ẹlẹ́sìn àwọn ọlọ́jà oníṣòwò oníṣẹ́ ọwọ́ àti iléeṣẹ́ kéékèèké àti àwọn aṣojú àwọn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún níbẹ̀ ni alága ló ti sọ pé lẹ́yìn òkùnkùn bírímùbírímù ìmọ́lẹ̀ àtàn ó lóun nígbàgbọ́ nínú aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu ti ṣe aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà ìpè gbogbo ètò ló sì máa tò kó fọkànbalẹ̀ ó ní ṣùgbọ́n ti ìjọba tóun darí ní LCDA ó di olówó ó ní òun kéde o two hundred and fifty million gẹ́gẹ́ bí ẹ̀yáwó tí kò ní èlé lórí fún àwọn ọlọ́jà àti àwọn ènìyàn agbègbè náà bí àwọn olókòwò kéékèèké bí wọ́n ṣe lè gba ẹ̀yáwó tó tó mílíọ̀nù mẹ́wàá láti fi ṣe ìrànwọ́ fún àwọn ọjà wọn àti iléeṣẹ́ tí wọ́n ní lórí ọ̀rọ̀ ẹ̀yáwó náà ni o bí a ṣe kúrò ní ìpínlẹ̀ èkó látúbalẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ṣe bu ọwọ́ lu ẹ̀yáwó ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ààyè ìjọba tó ti lọ sẹ́yìn láti ń gbọ́ ọkọ̀ tuntun láyé olúṣẹ́gun ọbásanjọ́ tó pè ní gbẹ̀mù àrẹ̀mú ìṣèjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti wá bu ọwọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ìròyìn ló jáde lónìí nílùú ìbàdàn láti ọwọ́ adarí tó ń ṣàkóso ọ̀yọ́ state universal basic education board ìyẹn subeb ọ̀gbẹ́ni jacob dairo ó sọ yìí pé ẹ̀yáwó yìí jẹ́ ìkan lára àwọn ètò ìdẹ̀rùn fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ṣàlàyé pé ẹ̀yáwó náà tí wọn yóò pín sí gbogbo agbègbè àtijọba ìbílẹ̀ ni láti lè mú ayédẹrùn fún àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ látàrí yọwọ́ ìrànwọ́ epo pẹtrólù àti pé àwọn tó ti ń ń ṣiṣẹ́ láti ogún ọdún wọ́n tọ́ sí ẹni tó ń gun ọkọ̀ àyọkẹ́lẹ́ ó wá tẹ̀síwájú pé ètò ẹ̀yáwó yìí kì í ṣe ní ọwọ́ òun o ṣùgbọ́n látàrí iṣẹ́ takuntakun tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tó gbé kalẹ̀ ni o àti pé ó fẹ́ kí àwọn olùkọ́ láǹfààní láti jẹ níbẹ̀ tó jẹ́ pé kò fi tẹ̀yà ṣe tàbí kó yọ àwọn kan sọ́tọ̀ ẹ̀yin náà lọ yáwó kẹrọkọ̀ tẹ́ ẹ bá ti jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ Ondo ni ìròyìn tí ọwọ́ bà tó ti ń gbé wa lọ tó ti ń jẹ́ kó nímọ̀ pé ilé-ẹjọ́ ti pa láṣẹ o kí wọ́n lọ fi akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù kan tí ó pa olólùfẹ́ rẹ̀ àtijọ́ kí wọ́n lọ fi sí ọgbà ẹ̀wọ̀n nítorí pé ó pa olólùfẹ́ àtijọ́ rẹ̀ ó tún kó ìfun ẹ̀ àti ọ̀lẹ̀ inú ẹ̀ ní ìpínlẹ̀ Ondo ọkùnrin tí wọ́n porúkọ ẹ̀ ní Bankole Ọ̀gíní ọmọ ọdún márùndínláàdọ́ta forty five years ni wọ́n ti fi ẹ̀sùn kàn fún gbígba ẹ̀mí olólùfẹ́ rẹ̀ àtijọ́ tí tó sì kó ìfun ẹ̀ àti ọlẹ̀ inú ẹ̀ ó ti wà ní ọgbà àtúnṣe olókùúta gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ magistrate èyí tó fìkàlẹ̀ sílùú àkúrẹ́ ṣe dá ẹjọ́ náà lánàá ọjọ́bọ̀ ọ̀gẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ àjọ tó ń gbọ́ ẹ̀sùn ìwà ìbàjẹ́ tó lè bó ń pè ní public complaint commission nílùú àkúrẹ́ olùjẹ́jọ́ náà tó jẹ́ kóòṣì ọ̀nẹ́bù kọ́lé ni wọ́n fi ẹ̀sùn kàn níwájú ilé-ẹjọ́ pé ó pa olólùfẹ́ rẹ̀ àtijọ́ torúkọ rẹ̀ ń jẹ́ Bọ́sẹ̀dé Adéjọrọ̀ sí ilé bàbá ẹ̀ tó wà ní Danjuma nílùú Àkúrẹ́ níbi tí wọ́n ti pa tí ó sì yọ ìfun àti ọlẹ̀ ẹnu ẹ̀ wọ́n fi ẹ̀sùn kàn wípé ṣe ló de ọwọ́ obìnrin náà tí ó sì da omi gbígbóná sí i lára lẹ́yìn tí ó ti pa nínú pálọ̀ wọn tí ó sì yọ ìfun àti ọlẹ̀ ẹnu ẹ̀ fún nǹkan ètùtù ìròyìn kàyéfì tí ọwọ́ bà ló gbé wa lọ sí ìpínlẹ̀ Kwara wọ́n ní àrá sọ o àfi bó ṣe gbẹ̀mí ẹni tó ń ta tíì àti oníbàárà ẹ̀ ní ìpínlẹ̀ Kwara àwọn méjì haúsá tó ń ta tíì àti ẹnìkan tó jẹ́ oníbàárà ẹ̀ ni wọ́n ti kú ikú kàyéfì lánàá bí àrá alágbára kan ṣe sán ní onígbẹ̀gìrì ẹyẹ ń kọrin lábẹ́ ìjọba ìbílẹ̀ àṣà ní ìpínlẹ̀ Kwara ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ìrọ̀lẹ́ àná nígbà tí òjò alágbára kan rọ̀ oṣoojú mi kòró kan torúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Mojeed Onígbẹ̀gìrì ló sọ pé ìṣẹ̀lẹ̀ kàyéfì náà ṣẹlẹ̀ tí ó sì pa haúsá tó ń ta tíì àti ẹnìkan tí wọ́n gbàgbọ́ pé oníbàárà rẹ̀ ni ní nǹkan bíi aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ ní kọ́mọ́kẹ́bẹ́ ìròyìn tí a fi máa káàdì ẹ̀ láṣàlẹ̀ tòní ló ní ṣe pẹ̀lú bí àwọn ajínigbé ti ṣe gbé ìyàwó pásítọ̀ ìjọ rìdíìmù kan ní ìpínlẹ̀ Kwara ìyàwó olùṣọ́àgùtàn àgbà ìjọ ìràpadà Kristi tá a mọ̀ sí RCCG ní ìlú elérìnjàre lábẹ́ ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ni àwọn ajínigbé tún ti gbé o tí wọ́n sì gbé lọ ìyàwó pásítọ̀ náà tí wọ́n porúkọ rẹ̀ ní arábìnrin Bọ́lá Ajíbóyè tí ọkọ rẹ̀ ń jẹ́ pásítọ̀ Johnson Ajíbóyè ti ìjọ Redeemed Christian Church of God ọmọ àwọn arábìnrin tí wọ́n jí gbé náà ni ó yọ́bọ́rọ́ mọ́ àwọn ajínigbé lọ́wọ́ níbi tí wọ́n ti ká wọn mọ́lé ṣùgbọ́n orí ọmọdébìnrin ọ̀hún ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ ọjọ́bọ̀ bí àwọn ajínigbé náà bí wọ́n ṣe ṣínà bọ́ bolẹ̀ kí wọ́n tó gbé arábìnrin ọ̀hún sá lọ ṣé yorùbá bọ̀ wọ́n ní bàbá gbọ̀wọ́rán gẹ́gẹ́gẹ́ ibì kan la gbèdì sí kò ní jù báyìí lọ tòní ti ṣọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2023 bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ní ìkànnì Yorùbá Broadcasting Network ẹ lórí ọ̀fẹ́ láti máa bá a ká lọ ẹ tẹ̀lé wa nípa títẹ subscribe button tó ní àwọ̀ pupa ọ̀hún ẹ ti aago dúdú ti ń bẹ̀ lókè èyí tí ó máa ta ilé olóbó nígbà tí àwọn ètò wa àbí ìròyìn wa tó bá wọ́ sójú ìwòran yín bákan náà ẹ wá fẹ́ fi nǹkan tó wa létí ni ẹ kọ́kọ́ tẹ YBN sórí nọ́mbà tí ẹ ń wò lórí ibi tẹ̀ fi ń wò wá lágbọ̀rọ̀ Ọlọ́run ẹ máa bá wa pín o torí bẹ́ẹ̀ ṣe ń pín ire owó ire ọlá wọn á pín kan yín ìròyìn náà olúmọ abàjìgì ló ti múròyìn wá sójú ìwòrán láṣálẹ́ tòní oorun ayọ̀ ní gbogbo àsùn ìròyìn ayọ̀ ìròyìn ìdùnnú kò ní wọ́n lọ̀dẹ̀ wa ìròyìn ibi á jìnnà sí wa tèfè ire o ire kàbìtì.